اللهم ذكرنا منهما نسينا وعلمنا منهما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين اجعله لنا حجة يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم قل إن كان لقد نصركم الله في مواتن كثيرة ويوم حنين ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين ثم يتوب الله من بعد ذلك على من يشاء يتوب الله من بعد ذلك على من يشاء والله غفور رحيم يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله فسوف يغنيكم الله من فضله إن شاء إن الله عليم حكيم إن الله عليم حكيم جزاء جزوات داوأت كل باطل fàlà tọ́yìnkà mú yàdú wàlà rìlà yálídàgbò. fàlà tọ́yìnkà mú yàdú wàlà rìlà yálídàgbò. gàzá gàzá wa ti ń mélòó la fẹ́ sọ nípa àwọn ogun àti ìjàjàgbara fún ẹ̀sìn èyí tí aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad jà dára àti kúlábà tì ní. dára àti kúlábà tì ní. fàlà dọ́gọ̀mù yàtú wàlà rè láyálídàgbò. fàlà dọ́gọ̀mù yàtú yàlídàgù. yàlídàgù. ọ̀pọ̀lọpọ̀ ogun. Kàdákàdá wa ti. Tá a lè kàtá nínú ẹ̀ náà lọ́lọ́run ti fẹ́ bá ní sọ̀rọ̀ ọlọ́run àdúpẹ́ fún ọ. Ìjàwá ti kú la bá ti ní. Bá ti lé. Gbogbo bá ti lé. Bá ti lé. Gbogbo tí ọ̀dà táyé tó ti gbá ti tẹ̀rì sínú ẹ̀. Ànábì fi ba ó fi ká gbogbo ẹ̀ lẹ̀. Ọ̀jágún torí. agbàyàwó ẹni kìí ṣe torí pé wọ́n ń bá àwọn ẹgbẹ́ mi jà litakuna kalimatullahi hiya al-ulya ó lè jẹ́ pọ̀rọ̀ ọlọ́run ni ó mókè láyé. gàdá gàdá wá tí dàwa átíkù lábàtìlì. fàlà tó ìrọ̀mù yáàdú ya láàrin láyálí dágbò. fàlà tó ìrọ̀mù. Ọ̀pọ̀ ogun lànábì jà tó fi pa ìrọ́rẹ́. Fàlá dọ́ígámù yàdú. Dọ́ígámù òun náà ni kìnìún ló kọ tí kìnìún jẹ́ ni. Ó fi pa náà àdẹ́bọ̀rẹ́ ni. Láàdọ́ ìgàmú yáadú. Ogun tánàbí jà ni kìnìún kan òfin lè búramúra mùsẹ́sìn ọlọ́mọ ẹlẹ́dọ̀ ìgbà mú ìyá àdó. láfi pèrún màsáàsì tí gbogbo ẹ fi lọ wọ́ọ́rọ́ bóyá gba àwọn ọba fi máa lé èèyàn jáde ń bẹ̀. tí ọba sí ogun tánàbì ti fi túnlẹ̀ sí gàzá gàzá wá bí. gàzá gàzá wá bí ìdáwà àdìgún làbá àdìlé. bàlá àdọ́ ìgbà mú ìyá àdó wà láti ìlàyà ń jábọ̀ wàlá àtọ̀ ìkàmú yàdú wàlá sílà yẹlídàgò. Wàlá sílà. Wàlá sílà yẹlídàgò. Rímlò ló kọ ètò ní ọ̀tẹ́jù náà jẹ́. Kò séjò kan yàlídàgò tó tún lè lóró lẹ́nu kó wọ́n sọ ìsọwá má. Ogun ló fi ká eyín gbogbo ejò olóró ó ti fi ó ti fowó ẹ̀sìn tó jà ó ti fi ká wọn léyìn lọ. ọlọ́dọ̀ ìgàmú yàdú wà láti láyé nídàgún. ọlọ́dọ̀ ìgàmú yàdú wà láti láyé nídàgún. kìnìún kan ò lè búra múramù má kò sí yín lẹ́nu ejò olóró má tí ó kó wọn ti ka wọn ti ka gbogbo wọn lẹ́yìn wọn ti fowó ẹ̀sìn ọlọ́ka lẹ́yìn. wà láti láyé nídàgún. فلا غيظ يعد ولا ذل يلجأ. ọlọ́run a dúpẹ́ látara òjíṣẹ́ tó rán sí wa kì í sojo akínní. akínní èyí tó fi ọ̀rọ̀ ọlọ́run ọba àti ìdá ọlọ́run nígbà tó le tán ó fi tún nǹkan ṣe ọlọ́run a dúpẹ́ fún alhamdulillah ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run kọ́ bá síwájú ẹ̀dá gbogbo àwọn tí wọ́n ti jẹ́ àlùbáríkà yìí kù tí kálukú wa náà fi ń relé yìí ṣe ọlọ́run bá ní kẹ́ wọn. àmínà. arawọ́ sí ọlọ́run à ń béèrè ìmọ̀ àmàlò ìmọ̀ àlùbáríkà òun la tẹ́wọ́ sí ọ pé kó fi mà wá ìmọ̀ tí ó ṣàǹfààní fún wa mà. èyí tá a ti màmá jẹ́ àgbàgbé. ọlá àti tóbi ìrẹ́ ọba ara wọ́n sí ọ yà sí o. lílì yóò sí ọlọ́run adúpẹ́ fún ọ. Gbogbo ohun tí máa ń jẹ́ òkè lálá tó le máa bá ní sọ́dírọ̀rùn. Nínú tó le làlùkùránù o, gbogbo èèyàn kọ́lọ́run máa ń fi mà. Ọlọ́run bá jẹ́ èèyàn mà ó sàánú mi. Làbá fi ní wàyí ya sára láwù lè kẹ̀rí mú bí fọ́dún nìyí. Wàyí ya sára láwù lè kẹ̀rí mú bí fọ́dún nìyí. وأدركت أعلى للعلوم وللحكم وأدركت أعلى للعلوم وللحكم وإن يسر الله الكريم وإن يسر الله الكريم ọlọ́run ní máa sì máa máa bá ṣe ìmọ̀ lójú tó bá ṣe nǹkan lójú rọ̀ fún yàn inú ẹ̀. láàfin rẹ nìkan tó jẹ́ pé àdìrákà àbí àdìrákìtù ọlọ́wọ́ ṣe bẹ́ẹ̀ fún wa áálá nílé wùlú mi. àdìrákìtù wùlú mi wà nílé kámi. àdìrákìtù áálá wùlú mi wà yóò fi dóhùn ṣe ìmà àti mòye. lọ́mọ́tàlá ìsàánú wa ibi a ti sinmi lánàá. ọlọ́run ń ròyìn díẹ̀díẹ̀ fún wa ó fi ń sú àwọn sàábé lóhùn látara kíkálukú wa ó lè mà pé àrántí ọlọ́run ẹsẹ e lórí ìta àkójọ ẹwọ bá a ṣe ròyìn tí ànábì kójọ fún ogun ùnẹ́ẹ̀nì tí ogun ùnẹ́ẹ̀nì yìí ànábì jà lẹ́yìn tó darí ogun fatiu ni. àwọn ìran kan nígbà tí wọ́n gbọ́ pánábì ti jẹjà lójú oògùn ònẹ́ẹ̀nì àwọn àwáàzínà àwọn náà kóra wọn jọ ẹni ó kó wọn jọ ń jọ náà ní málíkù ọmọ áófì àdàsọ̀rí láti wá sọ̀nàdé àwọn mùsùlùmí. níjọ́ náà nínú ogun tó le fún wa òun lógun òun ni wùnéènì yìí bí a ń ṣe rí páwọn pọ̀ tó ẹ̀rí pa aṣọ lánàá nu tafsiru ẹgbẹ̀rún lọ́nà méjìlá òun ni àwọn alákọ̀ọ́lẹ̀ kà ní mùsùlùmí tọ́lọ ojú ogun lẹ́yìn akẹ́bìrì sì jẹ́ ẹgbẹ̀rún mẹ́rin. ẹ̀kọ́ jìnnà síra wọn. pípọ̀ wọn pẹ̀lẹ́gbẹ̀rún méjìlá yìí òun lọ́jọ́ wọn lójú ọjà mùsùlùmí lójú. lọ́kọ́dí sọ̀rọ̀ kún mi lọ́rùn bí màwá dínà kàtí ọtí. ọlọ́run lẹ́rọ ọlọ́run lẹ́rọ pé pípọ̀ yín ilẹ̀ fi ń borí ogun ni àwọn ọlọ́run la yín ṣe ṣe bí dínà dínà torẹ́yìn òkè ńláwù ọ̀wá dínà fi torí ismúláyà sọ́rùfù ni mọ̀tá àlìjòmówù ni mọ̀wá dínà gbogbo orúkọ tó bá wá lẹ́yìn alifu jámù tára fi ẹ̀ bá fi pé méjì mọ́tà àlìjòmókù nìyẹn. làtàdínà sọ̀rọ̀ kùmù lọ́rùn bíi màwá dínà kábíyọ̀ dín. ọlọ́run lọ́pọ̀ àyè láti ràn yín dè ọwọ́ àdàbí ìgbà pọ́lọ́run wá fẹ́ jẹ́ wọ́n máa rú àyè ọlọ́run ní wàyá ó máa rú lẹ́yìn nínú ọjọ́ tá a ràn yín dé òun ni ọjọ́ òní wà nígbà tí nǹkan lé. ẹ̀ẹ̀kan náà. òun làwọn kèfèrí yẹn gbà pàdé wọ́n jí abo àwọn mùsùlùmí bí wọ́n ṣe pọ̀ tó bàdà ásámù hmm. àwọn mùsùlùmí wọ́n jẹ wọ́n jẹ wá sí kálukú sálọ ẹnì akọ òwe nìkan lẹ́yìn hmm. níjọ náà àwọn tó ṣẹ́kù takọ ọlẹ sọ pé dúró tànàbí níjọ náà kò jọ ọgọ́rùn lọ nínú ẹgbẹ̀rún méjìlá hmm. ọkọ ọgọ́rùn àná dúró àná wa dojú kọ àwọn kèfèrí. ànábì akínni sallallahu alaihi wasallam ọwọ́ adojú bágilẹ̀ ìbákasílógún jọ́nà ìbákasílógún jọ́nà ni wọ́n ń pè ní dúlídúlù dúlídúlù olókọ̀ ìbákasí ẹ̀ tó gùn ọwa dojukọ kebiri olowo nipadọ lemi ana nabi nabi ọlọnimi bi o gba ye pada o gbọdọ pada. anamnabi la kazi anabunu abudale mo lọtọli. olemi emi ana nabi la kazi. ànábì ọlọ́run ni mí tí ò nírọ́nú kò sírọ́ mẹ́. ìtumọ̀ ni wípé mo gbà pé ọba mi ọ̀ràn mi ṣe. gbogbo ayé lọ tó kèmí nìkan. ananabi la kàbí. ananabi la kàbí. anamunu abdulimotolim. èmi ọmọ abdulimotolim. ọláwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ tọjọ bí orin mo tó bẹ́ẹ̀ ṣùgbọ́n wà máa lámúnáwù ṣera ànábì ọrin ṣùgbọ́n ọláwọn ọ̀rọ̀ tó sọ tó wá ní wá sínú ṣe wàlẹ́ ìsàbí ṣàìrì ọkàn wa ló wọn orin ni ó lé mi ànábì mi. أنا النبي لا كذب أنا ابن عبد المطلب èmi ọmọ Abdul Muttalib ọlọ́fi bàbá rẹ̀ àgbà arógun mọ́sánù èmi ni. Hmm. ìgbà àwọn mùsùlùmí náà rí i pé ànábì lọ́mọ̀ fẹ́ lọ dojú kogun fúnra ẹ̀ yìí. ànábì wa pa ọ̀pá àbáàsì gbóná abdulmọtọlẹ ọ̀pọ̀ àwọn gan aláṣẹ ọmọ bàbá rẹ̀ tó fi pé rẹ̀ ǹjẹ́ ọmọ yí àánú ẹlòmíràn á pé bàbá wọ́kọ́ bí mi lè gbọ́n bàbá ọ̀gbẹ́sìn yìí sábìlì mọ̀tọ́lì bí lọ́ba nàbí tóbi ní ànàbí náà ábìlì mọ̀tọ́lì bàbá rẹ̀ àgbà ló fi pé rẹ̀ wẹ̀kú kò sí wọ́n fi kéèyàn tó kọ́ bàbá rẹ̀ àgbà ṣé wọ̀ mbẹ́ ọ̀nà anna ibunu abdulmọ̀tọ́lẹ̀ bẹ́ẹ̀ ni abdullahi ló sì bí. àbáṣù tó jẹ́ àmú ẹ̀ òun òun lọ́jọ́ máa lọ́jẹ́ ọmọ bàbá bàbá ànábì. ọ wà nú àwọn tí àkọọ́lẹ̀ fúnú àwọn tí tẹ ẹ bá ń wò wọ́n ẹ ti bá nàbí ilẹ̀ ń wò. ẹnu wọn làbáṣù wà ọjọ́ àti Jafar Natali àti Hasan Hussein bí ìgbà tó ẹ pa nàbí lọ́pọ̀ wọn ni tẹ̀bá ń tẹ̀bá ń wà. tẹ̀ǹbọ̀ jẹ́ pé àtàkùn ò lè jọ alójú àpọ̀ ìran kan náà náà ni. àbálì ọmọ àbútọ́líbì ni àbútọ́líbì sì jọ ọmọ Abdul Muttalib. nínú ilé náà ni náà gbogbo awáyé gbogbo wọn wọn jọ ànábì pọ̀ ló fi mú àwọn kẹfìrí gànjọ tó ṣe jíra tálí sùsù orí bẹ́ẹ̀dì wọ́n ṣe bá nàbì ni wọ́n ṣe bá nàbì lọ wá lórí bẹ́ẹ̀dì dáná ló fi lọ ọmọ wọn lọ wọ́n tún wá padà sí sọ lójú ọgbẹ ìwọ ní yálà ṣubú táwọn yìí. àbá àtìlànà bí wàá pa láṣẹ pé kọ́ ọlọ́ pariwo ọlọ́run fún òun lówó òkè òun tiẹ̀ ó jákè hmm, olórí ọlọ́ pariwo lọ́wọ́ pé ọ̀nà yá sáábù samara yá àlà súratal baqara náà sì gbóhùn ẹ̀ gbóhùn dúró ní dùn òbí wámúwám ọkùnrin kan mìtítàlá dùn máa lè mú ṣìríkì gbogbo wọn ti padà tí wọn dojú kọ kẹfìrí nù ọlọ́run fọjá jẹ kẹfìrí lẹ́yìn tí e, tílẹ̀ ti pa ti pa ìwòràdà díẹ̀ hmm. náà ti jẹ gàba lérí òkú àwọn kẹfìrí nìyẹn. làkọ́ni lọ́kọ́ ọlọ́run ṣe. بموادن كثيرة ويوم حنين إذا أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين ثم ariwo tó fi ọlọrun fi pa wọn rẹ fún wa pé ànábì gan torí náà àwọn olọ́sọ̀tàn yẹn olóhùn wà ní ààyè àwọn kẹfìrí tó ti padà sí Islam pé ọwọ́ ń sọ̀tàn ọjọ́ hùnẹ́ẹ̀nì pé àwọn ti jẹjà lórí àwọn mùsùlùmí kó tó di wípé ẹ̀kan náà làwọn gbáriwo lọ́dọ̀dọ̀ ọkùnrin kan tó gun bágílà hmm, ìbákatín oníṣáájú léwu jù pé gbogbo yín tí wọ́n bá ní sáàtì wùjú ni wípé aburú ti ṣe èèyàn bàbúrú ṣe án tòun tó bá bá nàbí ọlọ́run bínú nǹkan ti ṣe nù. ọwọ́ abu ìpẹ́lẹ̀ àkọọ́lẹ̀ sọ́pá náà bu bu ìpẹ́lẹ̀ gbólúwa ẹni ọgbà tó gbà tó sọ̀rọ̀ yìí ṣùgbọ́n àwọn tó ń gbà náà kọ fèfèrí níjọ́ náà. oníkọ̀sẹ́ni tí èèpẹ̀ yẹn bọ́ọ̀lù nú àwọn tí ọ̀mọ́ wulẹ̀. olọ́lọ́run wa ń sọ fábì báwọn ọlọ́run lára yín ṣe o. ìsagbára yín bí màá wá dínà kẹsì rà sí lọ́pọ̀ àyè. ọlọ́ọ̀ni nínú ààyè náà ní ọjọ́ ogun nẹ́ẹ̀nì dẹ́ẹ̀dà lẹ́yìn dẹ́ẹ̀darí Fatima Kata. makata ibi ajaba ti kún kásìrà tó tí pípọ̀ tẹ pọ̀ ńjọ́ náà jọ yín lójú. ọlọ́run ní bọ́lá ni yóò láǹfààní kankan. wàjọ́ náà. ضاقت عليهم الأرض بما رحبت ọlọ́run ní ضاقت عليهم ọlọ́run ló mọ̀rọ̀ sọ́kọ́ ọlọ́run ní ilẹ̀ fún mẹ́yìn bìmọ̀ rọ́ọ̀mù bá ti tó ti bó ṣe fẹ̀ tó sabaniri haafu nǹkan gbàgede nǹkan yìí olè pèrè Wọ́n gbẹ̀jọba yìí. Ọlọ́run ní dọ́ kọ́jú àlékúnmúlá àríjò. Ọlọ́run nílẹ̀ fún ma yín jọ náà. Kèéjì ṣe pélẹ̀ fún bí máa rọ òbá sí. Tó ń ti bílẹ̀ ti ṣe kíni? Bó ṣe gbà àyè tó ń máa. Ọlọ́run ní tẹ̀bí lẹ́yìn lọ lé tó mú níbi rí náà pẹ̀yìn dàrí. Ẹ sá lọ lẹ́yìn tọ́jú ẹ̀yìn ilẹ̀. ثم أنزل الله سكينته على رسوله ọlọ́run lẹ́yìn náà làwọn ọlọ́run á ń zálà ala wa sọ̀kalẹ̀ sọ́kàn ojise wa lẹ́yìn tọ́kàn àwọn èèyàn kan ti gbà. wàhálà ti sá lọ aṣọ ọmọkàn balẹ̀ aṣọ kalẹ̀ fún. ìdẹ̀rọ̀ o. ní máa ń ṣe fẹ́rú ẹ̀ wò nígbà tí nǹkan bá le tí wọ́n bá fẹ́ èèyàn jẹ́jà yóò dìyàn lẹ́mìí. ọlọ́run sì bẹ́ẹ̀ ó sì bẹ́ẹ̀ fàáfàá wa ná nineteen seventy seven ọjọ́ ogun eléégún bó ṣe le tó ọlọ́run kádàrá oṣoojú mi ọ̀rọ̀ àwọn àlékè ò ọ̀wà àlékè ò seventy seven wọ́n kó gbogbo eégún tó wà ń wò ní lọ eégún kan ló ṣe sábàbí àwọn pé nu ojú alágbó léke wà jọ náà eégún wa tilé ọ̀bẹ ọfẹ gbà dànù léke kọjá ìtọ́jà fìdínà lẹ ó ti ṣe déédéé ijó àlàrúbà tí gbogbo òjò máa wà léke ó ò ní kọjá ọ èlò bíi ìjà bọ́wọ́ ṣe á lò ó láti sá lọ ilé àtàpè ilé ọ̀tọ́ gbogbo ogi tí wọ́n kójọ fẹ́ẹ́gún yóò gbọ́ wọ́n ṣe kó wọ́n ṣe jáde nù wọ́n ṣe síwá nù ó lé ọjọ́ náà lé kò sì sí nígbà tí o sì gbáradì gbọ́dọ̀ ọlọ́run wá fakin sọ́kà fáwọn ìjọba yóò dáná ọba lọ mọ́pa bọ́ta ọlọ́run wá kíá bàbá kan tó nílé gbé àfa wa àwọn àmọ́tí ọ̀fẹ́ ṣe táwọn orúkú ta dalẹ̀ táwọn ọlọ́run wá lò ní onírinṣẹ́ wọn náà máa fọkàn báyìí òkú lọ. òun máa dálà sọ òtàkì lẹ́dàá wà lálọ́ tó lè. ìfàyàbalẹ̀ ọlọ́run bí wọ́n ṣe ya wá tó àfọwọ́n jáde kí ni wọ́n ṣe wọ́n náà wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀ ẹ́ẹ́ ṣe náà èèyàn sì pọ̀ ọlọ́run wá fi ìdáyà rẹ̀ fún àwọn ìjọ ìdáyà tó sì fún wa ni wípé ẹnìkan lòun fẹ́ jáde tó dédé òsì ní kíní ajíbágùn lórí ẹtí à ń bọ̀ látòdì ọlọ́yà nínú ìjọ tó sáré padà wá sọ pé ẹ àwọn eléégún wọn ti tẹ́ pariwo bọ̀ tẹ́ kọrin ọ̀tẹ̀ bọ̀ lórí báàkì làwọn kárò oúnjẹ bà ọlọ́wà sáré wá dípò àwọn ọ̀jọ́ lọ́wọ́ á lò wọ́n lóye àwọn olùkọ́ sì ti wà nílé tí wọ́n lé olóye wọ́n ti padà wà nílé àwọn olùkọ́ káwọn ọmọ dùn lé kéwù kò sí kíní bẹ́ẹ̀ lé kí táwọn ọ̀dà àbòbò du olùkọ́ lọ káwọn ọlọ́ máa lọ lóye ẹ̀tọ́ náà ṣe tó lò nù ọ̀tọ̀ adékèwà bá náà lákín. ọlọ́run mú jẹ jáde. ọlọ́run máa ọlọ́run tá a kì í débẹ̀ sàkínà ìfàyàbalẹ̀ akin a fi sọ́kàn àwọn ẹni ẹ. Fúnmà Zálẹ̀ Láwù Sàkínà Dàrú Aláàrọ̀ tún lè rí. Ọlọ́run láwà wá sí Àwọn ún tó kù, mi ní náà. Ṣé وأنزل جنودا Ọlọ́run la wá sàwọn ọmọ ogun kan fún wa wa ẹ̀yìn wọn. Àwọn làwọn màláíkà láti pé kí wọ́n wá ran mùsùlùmí lọ torí àwọn èèyàn ti sá lọ. Wà á dábàá lẹ́bí Ọlọ́run jẹ́ kẹfẹ́rí ń yànjọ́ náà. Wà lẹ́sàn tọ́tọ́ sí kẹfìrí nù kájẹ́ ń yà látọwọ́ ọmọ mi ní ọlọ́run tọ́tọ́ sínú. ثم يتوب الله من بعد ذلك على من يشاء والله غفور رحيم. àkọ́kọ́ nǹkan la sọ lórí wùdé nìyẹn ẹ̀wọ̀n kógun náà láti sọ fún wa pé ànábì lọ ọlọ́ọ̀yá. dùrúùrù aṣọ ogun ẹ mọ́ gbàgbé adáko ẹni tó yá lọ́dọ̀ ẹ̀ tó yá lọ́dọ̀ ẹ̀ jọ náà ó sì ò ti ṣe Islam. eléhùn náà tún ń yé wa àfikẹ́kọ̀ọ́ wípé kò sí èèwọ̀ ń bẹ́ẹ̀. bá a bá ní nǹkan àjà a lè yá. a sì lè lò ó láti fi jagun tó bá ti wà lórí ọwọ́ àdéhùn. a sì torí wípé a lọ gba owó lọ sí lọ lọ àwọn owó kan náà. aṣáájú lè ṣe bẹ́ẹ̀ nígbà bùkátà bá kàn án. ọ̀pọ̀ nǹkan ló ṣẹlẹ̀ mẹ́. ọlọ́run ní wàyá máa hùn lẹ́yìn. wàyá ó máa hùn ọjọ́ ogun hùn lẹ́yìn ilé ajá. àwọn kan tún kù tábìlì mẹ́nu bà ká ẹ̀. olórí lè rí mẹ́nubà ọlọ́run ní wà labi na wà ádábà làbí nà káfàrú. ń yà lójú ogun náà. wọ́dà àlèkà jẹ́sẹ́ òlèkà bèrè. ọlọ́run lẹ́sàn-án tá a máa ń san kẹfìrí nù. tó máa yà tó kù lọ. mi ń bá ọlọ́run lé lẹ́yìn ẹ̀ èmi ọlọ́run. yàtúbù Allahu min ba'di dalik. mo ṣe àforíjìn fún ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tá a fẹ́ nínú wọn. a lè gbé mọ́ àwọn kèfèrí tí wọ́n kó lẹ́rú. àwọn tí wọ́n wá túbá tí wọ́n láwọn ọ̀lọ́ ló kó kèfèrí máa lọ́la dáríjì hàn a sì lè gbé báwọn múmìnì tí wọ́n sá ságun yàtúbà páwọn òní dáró ẹ̀wò máa àmà àmàkù bí ó ṣe rí nù ọlọ́lẹ̀ tó bá wù mí mo lè dáríjì tí mo bá fẹ́. ọlọ́run ọlọ́run aláforíjì ni mí o oníkẹ́ o sì lè mi ọlọ́run látara pé mọ̀mọ́ ń gba túbá ó sì tún jẹ́kọ̀ọ́ fáwa náà fa àgbọ̀dọ̀ jákàkú nù kẹ́ ẹ̀ àtàforíjì rẹ̀ mẹ́sẹ̀ wá ti wulẹ̀ kó tó ọ̀sẹ̀sẹ̀ tọ́lọ́wọ́ lè dáríjì nínú aláàyẹ kúrò lọ́wọ́ bá. Júlí àìbáàdì lẹ́bí náà àtúbà bú wa lọ. Ọlọ́run òun máa ń dárí gbogbo ẹ̀ṣẹ̀, òun máa ń dárí ẹ̀jìyàn. Làbákínà tó mi rahmatillahi. Inna Allaha yaghfiru dhunuba jami'a. Ọlọ́run ní gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá ti tún bẹ́ẹ̀ kó tó kú kó dà kó ṣẹbọ. Ẹbọ nìyẹn ṣe gbé kú ní oṣù tó ń gbé má. Tó parí nu àdìsílámù yàjú kù máa ń kọ́bùlà rẹ̀. Wà á má tún fi léhùn máa tún fi ebi ebi kúrò gbé tẹ́lẹ̀ àkọ́yẹ́nu ẹ̀. Ìwọ́n tó gbé tẹ́lẹ̀ ọmọkùnrin náà wájú ọlọ́run ọmọ ọsùn máa fi tọ́ parí ẹ̀ sí. ètò èèyàn bá ti ń bá bọ̀ tẹ́lẹ̀ tó bá ti lóhùn òsè má tó ti wọnú islam àlè islam yẹn jókòó máa bá bẹ̀rẹ̀. gbogbo téèyàn bá bọ̀ islam ti nù ó ti tó sé ìyẹn ò ti kó mbẹ́ èèyàn máa múra sí dáadáa ní lọ ni ọlọ́mọ́sálá ìgbàlẹ́sìn fún wa ẹnu ìtọ́lọ́run ní kí ariwo rọ̀lẹ́yìn ọlọ́wọ́ gbàlẹ́sìn wa ló fi kọ́ dáadáa fún wa adúpẹ́ arójú ara ààyè gbọ́tò ni. gbọ́tò ni. àmọ̀rójú ara ààyè gbìtò ni. gbìtò ni. ìyá lè rójú kàrà ààyè wítọ̀lá. àròjú kàrà ààyè wítọ̀lá. àròjú kàrà ààyè wítọ̀lá. àròjú kàrà ààyè wítọ̀lá. ọ̀yọ́ báwo ni bímọ ìjọ ti wà kọ́ ni.